kí ọlọ́run ẹ̀jẹ̀ sí. aláwọ̀ àtìmọ̀. a kí ọlọ́run ní gbogbo ọgbà. aláwọ̀ gbàgbé wíra. ó kí gbogbo àwa tá a wà ní gbogbo wa ní pàtàkì. ó kí gbogbo wa. ọ̀gá wa ní àwọn kí gbogbo ẹ̀yin ìyá bàbá gbogbo ẹ̀rọ àbí pátápátá pé àwọn kì í o. mo alága ẹgbẹ́ wa yìí ó dé kí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ wọn mo wá bí ẹ̀gbọ́n mi àti tó wá dáadáa ọmọlúwàbí Alhaji Abiola Bali ọ̀pọ̀ ọmọ kéékèèké cornerstone wá gbé ọlá tí wọ́n mo fi kí gbogbo àwọn bàbá bàbá tó wà ń jókòó láì yọ ẹnìkan sí látòrí bàbá àtúndé tìhádéwálé àjàlẹ́ òní gbà àjàlẹ́ ti gbà. àjàlẹ́ ti gbà àti àjọ ti gbà. ìtìgbàmọdé òkè gáàsì ẹnjìnìà Abíọ́lá Alhaji Adeleke òkè o òtún wá kí ọ̀nà ìbò abíadé òtún lórí ààrẹ gbẹ òkè àwọn ìgbìmọ̀ àwọn. káyọ̀dé ọlọ́run dáre òkúrò náà wọ́n wà dálé ilé ọmọ ẹgbẹ́ mi pàtàkì ó kí gbogbo ọmọ ẹgbẹ́ yìí.